ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún àtijọba ìpínlẹ̀ Èkó tí wọ́n jọ fẹ̀gbẹ́ tira wọn lábẹ́ gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú àwọn méjèèjì mà ti ń jà wọ́n ti ń fa ọ̀rọ̀ kan láàrin ara wọn ọ̀rọ̀ àlàálẹ̀ tí olóyìnbó ń pè ní bọ́ńdìrì ni wọ́n sì ń jà sí tó sì jẹ́ pé wọ́n ti ń fẹ̀sùn kan ara wọn o wípé wọ́n ń tàsé àgẹ̀rẹ̀ lórí àwọn ilẹ̀ tí wọn ò lẹ́tọ̀ọ́ sí. Si Ǹjẹ́ àwọn ilẹ̀ wo ni ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìpínlẹ̀ Èkó náà jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tó ti fẹ́ máa dìjà báyìí? Gẹ́gẹ́ bí Kọmíṣánná ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ìdàgbàsókè ìgbèríko Commissioner for Chieftaincy Affairs, Local Government and Rural Development èèyàn Ọ̀gbẹ́ni Bọ́lájí Káyọ̀dé Robert bó ṣe ṣàlàyé ẹ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ monday tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún tá a wà yìí lásìkò tó ń sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún kan sáà kejì ìjọba gómìnà Babájídé sanwó ìlú jẹ́ kó di mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ Ògùn fa ọ̀rọ̀ láàrin ara wọn gidigidi báyìí àti pé ó ṣeé ṣe káwọn kó ara wọn lọ sí ọ̀dọ̀ àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àlàálẹ̀ ìyọ̀n National Boundary Commission lórílẹ̀‐èdè yìí Ǹjẹ́ àwọn ọ̀lẹ̀ wo ni ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ máa jà sí tá ń fà mọ́ra wọn lọ́wọ́? Àwọn náà ní ilẹ̀ tó wà lágbègbè Ọdẹ-omi ìyẹn lágbègbè Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó, àwọn ilẹ̀ tó wà lágbègbè abúlé sí Sango lójú ọ̀nà márosẹ̀ Abẹ́òkúta sí Ògùn sí Abẹ́òkúta sí ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos Abẹ́òkúta Expressway, àwọn ilẹ̀ kan tó wà lágbègbè Ìjànikin sí Àgbàrá lójú ọ̀nà márosẹ̀ Expressway àwọn ọ̀nà kan tó wà lágbègbè Odògùnyàn Ìtaolúwo ní ojú ọ̀nà Ìkòròdú sí Ṣàgámù àti ọ̀nà Ìkòròdú sí Ìtọkìn tó wà lọ́nà Ìjẹ̀bú Òde. Àwọn ilẹ̀ yìí ni wọ́n máa ń fà tó jẹ́ pé wọ́n ń tasẹ̀ àgẹ̀rẹ̀ débẹ̀ bí ìpínlẹ̀ Ògùn ṣe ń sọ pé lòun ní ní ìpínlẹ̀ Èkó sọ pé lòun ní ṣùgbọ́n tí kọmíṣánná Bọ́lájí Káyọ̀dé Robert ó ní àwọn ti fẹ́ gbé ẹjọ́ lọ sọ́dọ̀ ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ àlàálẹ̀ ní orílẹ̀-èdè National Boundary Commission láti yanjú ẹ̀ 发完。